máa tẹ̀síwájú lórí àkọ́tún ètò alfiki fil islam pẹ̀lú ọládọ́nibẹ̀lọ. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الله الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين عن كي يبقى أجاك وجمع تنجك برسول وتنطين وتعتعك من الفكر في الإسلام ولا بمدن منكم من أنبر من يهجبون سأذكركم يا الشيخ دكتور شرف الدين بابي برجي تنجي على شعب الدسل المدينة سنتا من أطبع بدا مجمع شيخ عليكم الله ẹ káàbọ̀ sórí ètò sáà ìwé aláwọ̀kọ́ tí màá gọmọ àdìsí ni olè ìtọ́wá láti ọ̀dọ̀ oníbèrè ah, wọ́n ní ǹjẹ́ kò gbọ́ sí abẹ́mọ̀gòmọ́gbé ìdánwò bí nígbà tí èèyàn bá ń ṣe ìdánwò lọ́wọ́ nínú yàrá ìdánwò tí àwọn kan wá ń eléyìí ọbẹ̀ sí abẹ́ ìdánwò bí àbíkẹ́ tiẹ̀ tó wá jẹ́ pé èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn náà ti ń kọṣẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu ẹ̀ ní nǹkan kan bá sápáni lórí àmọ́ sísọ tí àwọn kan sọ lẹ́gbẹ̀ẹ́ ni fún àwọn ọta sí mi létí ó sì ṣe déédéé nǹkan tí èèyàn náà fẹ́ rántí tẹ́lẹ̀ wípé ǹjẹ́ ilé ìkọ̀bọ sí abẹ́ mọ̀gòmọ́gò ìdánwò bí eléyọ̀ jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọwọ́ uh, láti ọ̀dọ̀ ọgọ́dá Ayub Abdulsalam uh, láti Gabon wọ́n ní bàbá kan wà tó bí ọmọ bíi márùn-ún ó sì ní àwọn dúkìá tó pọ̀ rẹpẹtẹ tó fi sílẹ̀ sáyé lọ àmọ́ ẹni tó jẹ́ dáwọ́dù ilé kò fara pẹ́pẹ́ ọgbọ́n títí tí èèyàn tí wọ́n lọ bí méjì tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ bíi márùn-ún tí olóògbé bí tí àwọn náà fi padà wá jẹ́ pé ìwé adẹ́dá dáúdù yóò pé ogún o ìgbà tí ó fi padà wá pín ogún gan kò pín ti àwọn méjì tó ti jẹ́ pé adẹ́dà nǹkan òpin náà tó ti pa àwọn méjì náà àwọn náà tún ti fẹ́ mọ́lẹ̀ sáré lọ kò sì pé ogún tí wọ́n máa àti pé kò tiẹ̀ tún gba ọ̀nà ṣẹ̀ríà Islam láti fi pé ogún náà bí òṣè ọgbọ́n orí ẹ̀ wọ́n ní ìjẹ́ ilé ṣé bí òṣè kú ogún àwọn méjì tó ti kú o ṣé àwọn lè kúkú fẹ̀ kan má wo dẹ̀ má káwọn ò kọjú mọ́ nǹkan míì àbí káwọn ò tún sọ kí ogún náà kó lè bàjẹ́ tuntun pín padà àdúgbò ní káwọn ṣe ẹ jẹ́ kí gbàgbé bá wọn mọ́sà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah. wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. dájúdájú ẹ̀kọ́ tí àwọn ọmọ máa ń kọ́ láti ilé ẹ̀kọ́ alábẹ́rẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tó fi délé ẹ̀kọ́ gíga ọ̀nà àyàn ló jẹ́ lórí gbogbo ọmọ tó bá ń kẹ́kọ̀ọ́ kọ́ lọ mọ̀ nínú ẹ̀mí rẹ̀ kó sì máa mú lọ nínú sẹ̀mí rẹ̀ wípé gbogbo tó bá ti pè ní ìdánwò táwọn máa fi ti yàrá akẹ́kọ̀ọ́ kan bọ́ sí yàrá akẹ́kọ̀ọ́ mi àbí tí máa fi ti ìpele kan bọ́ sí ìpele mi àbí ìwé ìdánwò eléyìí tí ọmọ ń ṣe láti kẹsẹ̀ já lórí ìpele ẹ̀kọ́ tí bá ń kọ́ níṣẹ́ lójú ọ̀ràn yẹn lórí gbogbo ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ kọjọ́ pé ìyànjú rẹ̀ lẹ́yìn náà àti lẹ́yìn olúwa ẹlẹ́dàá wa ìní òfin máa ṣàṣeyege ẹsẹ̀ hmm. pé kí wọ́n máa gbé ẹ̀bọ̀ wọlé ibi tó ti fẹ́ ṣèdánwò ibi kí wọ́n máa retí kọ́rọ̀ táwọn kan tí bá ń sọ̀rọ̀ àwọn ẹni tó ò níbẹ̀rù Allah kọ́ta síyàn létí kí fi lè bá àmọ́ tó wọn kọ̀. Hmm. nítorí pé ìjàmbá wọn bá fi jàmbá màgòmágó wọn bá fi gbà wẹ́ẹ̀rí irú wẹ́ẹ̀rí bẹ́ẹ̀ kò pè fún pé ká lè jẹ owó tí a bá tàtàrà rẹ̀ ká bá tàtàrà rẹ̀ rí látàrí iṣẹ́ tá a bá fi ìwé ẹ̀rí yìí wá tá a rí nítorí pé ìwé ẹ̀rí ìjàmbá owó ìjàmbá náà ni ó bì. nínú àdìsí àmì ọ̀bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀nà ọ̀ṣẹ́ náà fẹ́lẹ́ ìsẹ̀mìnà ẹnikẹ́ni tó bá ti lè jàǹbá wa kò lè jọ́kàn nínú wa. Hmm. a rọ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ a sì tún rọ àwọn olùkọ́ tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ hmm. a tún rọ àwọn alámòjútó àwọn ọmọ ní gbogbo ibi tí wọ́n bá ti ń ṣèdánwò hmm. ẹ má jẹ́ kí màbòmọ́ kó ìdánwò ọmọ ìṣẹ̀lẹ̀ nítorí pé ìdáwò táwọn ọmọ ń ṣe lọ́pọ̀lọpọ̀ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú wọn nígbà táwọn bá ti jẹ́ pé a bá sọ̀rọ̀ alẹ̀ táwọn wo wọn ràn tí wọ́n fi ń gbé ìwé tí wọ́n fi máa jí ìdánwò kọ wọlé dábàá wo wọn rìn tí a bá ń bọ́ ara wọn sọ̀rọ̀ nínú gbàgede ibi tí a bá ti ń ṣèdánwò tí wọ́n ń tà fúnra wọn àwọn aláṣẹ ìrànlọ́wọ́ fún wọn o hmm. láti jẹ́ kí wọ́n ṣe jàǹbá eléyìí tó lè fa àkóbá fún ìgbésí ayé wọn lọ́jọ́ iwájú. Hmm. pápá jùlọ tó bá jẹ́ mùsùlùmí tẹ́kọ̀ náà orí ọ̀nà jàǹbá báyìí ló fi rí wẹ́ẹ̀rì ìwé ẹ̀rí ni a sọ pé gbogbo owó tó bá bí fún ọ kò ní jówó tọ́tọ́ lábẹ́ òfin ṣẹ́ríyà ẹ̀rọ àwọn ọmọ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn universities wa ẹ rí i pé àwọn òfin wà ní a máa ń ṣe wípé gbogbo ẹni tá a bá ti mú pé ń sọ̀rọ̀ nínú ààyè ibi tá a bá ti ń sì dánwò ó ti kọ̀ dánwò tiẹ̀ dánù á gba ibi tó kọ ìdánwò rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ó ti parí kò ì so ṣùgbọ́n ìjọsìn tó wà lákọọ́lẹ̀ ìsá máa lò hmm, hmm. ṣé bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ tán bá mú wọn olùkọ́ mi ní ó tún wá máa bá wọn bẹ̀bẹ̀ fẹ́rẹ́ hmm. sáṣẹ lórí ibú lọ pọ́ṣẹ́ kọ́kọ́ mọ́ lọ ah, lórí ibú bá o ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀mù wọn mú pẹ̀lú pé bí ẹbọ wọlé eléyìí tó fẹ́ ti ṣe màgòmágò ìdáwò wọ́n sì ka máa lọ́wọ́ wọ́n tún wá máa kìlọ̀ fún pé àwọn mọ̀ọ́kà tó gbé wọlé wá ṣe ṣe ṣe o ti dákọ ní ìyàbò ti dákọ bọba tí a ti dákọ a ti gba eléyìí lágbàgbé náà máa dáhùn ló kù lọ àkọyẹ kó rí bẹ hmm. ẹni pé nǹkan náà kó bá kwaliti àwọn ìwé ẹ̀rí wa nílùú òkèèrè hmm. so gbogbo bá ṣe ń yọ sún náà là yọ gbọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òkèèrè náà wọ́n kọnsídà sátífíkìtì wa ní nàìjíríà torí pé àwọn gbàgbọ́ pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà màgòmágò dáwò ìyá làásì so ẹ ọ̀rọ̀ tá la gbá létí ta létí ọmọ wa rò hmm. so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ àwọn ṣèdánwò tiwọn pẹ̀lú oògùn wa ni hmm. so pẹ̀lú àtìlẹ́yìn olú ẹlẹ́dàá wa hmm. so ẹni tó jàǹbá nìsín òun náà ti ń jìyà ẹni tó jàǹbá ìrẹ́dà kan ẹ jẹ́ ká mójútó àgbọn abẹ yẹn torí ẹ̀ ìwọ ò gbé nǹkan kan wọlé láti jíwọ̀ so àwọn kaníkà ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ nígbà tá à ń ṣèdánwò lọ ọ̀rọ̀ tí wọ́n sọ wá tasí ọ létí ọwọ́ àtàtàrà rẹ̀ rántí èsì tó ọ̀bá kọ à ń bẹ àwọn àkìtì ọmọ àbúrò. àgbẹ̀gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ òkúkú làwọn ẹlẹ́jẹ̀ àkùkù. náà ó sì sanwó pé ẹ sọ fún wa bá a bá wọlé. náà wọn gbà sọ̀rọ̀ lọ́ta sí ọ létí. à ń bẹ àwọn àkọ́ ọmọ àbúrò. ẹni tó a ti béèrè láti Gabon. sẹ́ni bàbá kan kọ́ fọmọ márùn-ún rẹ̀ ṣùgbọ́n dáúdú ilé ọkọ̀ láti pín ogún sórí bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ tí méjì nínú àwọn ọmọ bàbá àfikún táwọn náà fọmọ́ ẹ̀ láyé ǹjẹ́ ìgbà tó wá pín ogún yìí ọkà pin tó ti ṣe ronú kò pin ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam hmm. ó pin kò pin kan àwọn ọmọ méjì tí wọ́n ti kú ayélujára máa ṣe é ẹ̀dá ló bẹ̀rẹ̀ lọ. Máa ìbéèrè yín. Kí aláwọ̀ àwọn ọ̀gbẹ́ náà ṣe é wá. Àmín. Àmín. Ìbéèrè lọ́wọ́ ìṣe ìbéèrè méjì lónìí. Àjọ́jọ́ ni hmm. pé kí ìlànà ṣe àkọ́rù ní ọ̀nà òṣèlú orí láàárọ̀ kùtù bẹ́ẹ̀ ló ti fi ẹ̀ka ìfẹ́ lórí kí tó lọ́jọ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀lẹ́. àgbẹ̀mọ̀ àgbẹ̀mọ̀ kejì ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀lẹ́ tó fẹ́ máa jẹ́ bí ẹni tó wọ́n gbé láti sílẹ̀ bí ẹbí ẹbí ẹbí káwọn tó máa jẹ́ bí ẹlẹ́sẹ̀ náà nígbà wọn gbogbo ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ bí wọ́n ti kọ̀ ọ̀tà àmọ́ ìlú ìwé ọ̀gbẹ́tẹ̀ ẹ̀rọ tí wọ́n ti kọ̀ sí ìtọ́lẹ̀ ẹ̀rọ ọ̀pẹ̀rẹ̀ ẹ̀rọ tí ṣe ẹ̀rọ tí bẹ̀rẹ̀ ní tòbí ṣe ní ṣókí. Ilé ìwọ́n pé àkọ́kọ́ tí wọ́n ti ṣe àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ bí kiri. Ìbéèrè náà jẹ́ ìbéèrè tó jìnnà ìbéèrè tó jìnnà. Ìbéèrè tó bá kí nǹkan tó máa ń kí nǹkan máa ń bá wọ́n rẹ̀ tó bá ti jẹ́ ní tí ọ̀dọ́ nípa ìdájọ́ ìwọ̀n fáyọ̀ tán amẹ́ríkà máa fẹ́ kọ̀ sí ìwọ̀n pẹ̀lú nípa tí ọ̀dọ́ ẹgbẹ́rẹ́ ìdílé wa ní ọ̀dọ́ ìwọ̀n tí gbàgbọ́ yẹn èèyàn méjì ti kú èèyàn méjì ti nínú àwọn ọmọ bàbá yẹn kó tó di pé wọ́n pín ogún ìgbà tí wọ́n pín sí wọn fún àwọn ọmọ tí wọ́n wọn nínú ogún bàbá bàbá wọn ṣé nǹkan tí wọ́n ṣe ń dá sáwọn ọmọ tí àwọn bàbá tí wọ́n kú lẹ́yìn ikú bàbá àgbà táwọn kú ló gba kámú wọ́n máa wò wọ́n àràn. àkọ́ ni pé ogún tẹ̀rí yẹn wọ́n ń pè ní mílíkùn ìjìbá rí so eh, nǹkan tí a ṣe lẹ́tọ̀ọ́ pé ká ní ní ti túláàsì òun náà lógún ní pé nọ́mbà túláàsì ni ṣe nọ́mbà fẹ́ hmm. gbogbo ẹni tó gbọ́ ẹnìkan bá kàn túláàsì ló fi gbà èsì pé a máa fi rọ a máa fi tu ọ a máa bẹ ọ hmm. so wọ́n ló yìí o sì gbọ́dọ̀ gbà bó sì ń ṣẹ̀rí àtúnṣe sọnù. torí ẹ irú àwọn ọmọ tí wọ́n kú lẹ́yìn ikú bàbá wọn hmm. àwọn ti lẹ́tọ̀ọ́ nínú ogún bàbá wọn àwọn ṣẹ́kù àbí wọn ṣẹ́kù nítorí pé tí bàbá bá kú bàbá ni ó kù ìgbà táwọn kú yìí àwọn ọmọ wọn tí wọ́n kù àwọn ni ó gbẹ̀tọ́ wọn hmm. ẹ̀tọ́ tí wọn kò ní gbé nígbà tó ṣe pé wọ́n ti fọmọ sáyé kódà tí wọ́n bá fọmọ sáyé ẹ̀tọ́ wọn tún ní gbé àwọn ọmọ ìyá wọn àwọn ọmọ bàbá wọn àwọn ní gbogbo ẹ̀tọ́ tiwọn mọ́ tiwọn torí ẹ̀ à ń pè lẹ́yìn ní almunasakhat nínú bá àti sẹ́ máa ń pín ogún nínú sẹ̀rẹ́ ẹ̀sìn Islam so tí wọ́n bá wá pín tí wọ́n pín tiwọn mọ́ gbogbo ẹni tó bá gbà nínú ogun bàbá àwọn kọ́ mọ̀ pé òun ti gba àgbàlé torí ẹ̀ nítọ́jọ́ tó tàwọn ẹni tó ti kú lẹ́yìn ikú bàbá àwọn wọn gbọ́dọ̀ fi tiwọn náà sílẹ̀ á pín tiwọn náà fáwọn ẹni tí wọ́n fi sílẹ̀ tí wọ́n yẹ kí wọ́n jogún wọn. torí ẹ̀ àìrí fi àṣà àbí ìṣe àbí agbárí lásán ká fi pín ogún ṣe là máa ń pín ogún bí ogún ẹlẹ́gàá wa ti ṣe pa wá láṣẹ pé ká pín òun ló pín kò fílẹ̀ fànàbì òun ló pín kò fílẹ̀ fún màláìka torí ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ lórí bá a ti ṣe máa ń pín ogún. wọ́n ní táwọn bá ṣe rékè fún àwọn ọmọ àwọn ní kékeré ní àárọ̀ àwọn ọmọ kéékèèké láàárọ̀ bó làwọn ti ṣe bí wíkìlì tẹ́sí fọmọ yín ojú ojú o tó bá jọ ọmọkùnrin lọ òrí ìdókè bìkẹ́lì máa ti láàyè tá a máa ti ní sẹ́rì máa kọ́lọ̀ tẹ́ bá ti wí bẹ́ẹ̀ àbí mi kò lè ṣàìpọ̀ ni wọ́n á mà wọ́n mi kò lè àyìn ní láàmà òrí ìdókè bìkẹ́lì máa ti láàyè tá a máa ti ní kò lè ṣàìpọ̀ ni wọ́n á mà wọ́n mi kò lè àyìn ní won mi ko le la a ma gbogbo ẹni tẹ́ lọ́mọ bẹ́ẹ̀ ti ṣe máa ṣá ẹ sì ṣe máa wá ìsádi fún ọ lọ́dọ̀ ọlọ́run lójoojúmọ́ tó bá dọ́mọbìnrin gbólóhùn ẹni tí ẹ̀ ń tọrọ àdúrà fún lọ́kàn yí ni ọ̀ọ́yédókì ọ̀ọ́yédókì ọkùnrin ọ̀ọ́yédókà tó bá yẹ kó àwọn ọmọ méjì ọ̀ọ́yédókòmà tó bá yẹ kó àwọn ọmọ púpọ̀ lẹ́yìn sọ̀láàtì bíi sọ̀láàtì làásù ike kò sínú súnà níbi sọlọ́bà àdìsọ́lá bídà ni. tọ́ba wa lọ sọlẹ̀ pé ọ̀kan nínú àwọn ẹni tó tó fẹ́ gbé àwọn ní mọ́ṣáláṣí òun ò ní màmá yìí pé bídà ni ó sì ti bà wọ́n lọ́wọ́ kó tó di pa àwọn fúra wípé ẹni tí ó tako súnà yẹn ìlò òun gbà lérò tí ń ṣe ṣèyí ti di ọwọ́ rẹ mọ́ ọ̀rẹ́dì òbúkátà pé kọ́ ọmọ ọwọ́ rẹ dànù hmm. wàá gbìyànjú láti jẹ́ pé ńgbà tí a bá tu ọwọ́ rẹ lẹ̀ àwọn asálámà sí ìkẹtọ̀ bàbá ẹ̀gbọ́n irú nǹkan tó ṣe yí báyìí lóòótọ́ àwọn èèyàn ń ṣe ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ́ríyà kò sínú súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam ilé ìtàn gbà wá níyànjú pé ká máa ṣe lẹ́yìn sọ́lá eléyìí ọ̀fà àjà kò bíjà àjà bó ṣe jẹ́ zero zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight two nine three eight nine six ẹ lórúkọ ẹ mẹ́rin. Wàhálà sàlám wàhálà wàbàràkàtú orúkọ ń gbẹ́bí pé yìí. Àgbẹ̀rù wa láti Jẹ́mà. Ìbéèrè láti Jẹ́mà ìbéèrè ọ̀pẹ ẹ̀dá kí ṣáà òun méjì àwọn àgbọ̀kìlá méjì tó wà lẹ́yìn ìṣáà ọmọ àìbá yẹn máa ń kí ìbára tí ó gbìyànjú ọmọ máa kí ọ̀rọ̀ kan sí ó sì ọ̀rọ̀ kan yẹn sáǹdì fún ìpè àti ìwọ̀n máa kí òun sí láti ọmọ fi àmì ìgbé máa fẹ́ra mi rẹ̀ kan àmì ìgbé máa kí ọ̀rọ̀ kan sí ìrìnàjò ìgbìyànjú máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan pọ̀ sí ọ̀rọ̀ kan yìí jẹ́ wípé ọ̀dà ìwé ìrìn alákọ̀ọ́kọ́ ni. ẹ̀kejì. ẹlẹ́kejì ní fẹ́ fáwọn ṣe ìtàlẹ́ àṣẹ ìgbéyà fún àwọn ìlú. ìgbẹ́ wàhálà táwọn tó ní àwùjọ wa nípa yìí ní ìdáná nígbà àti bí ní ìdí àti pé ní ìdí àwọn ọkọ̀ yìí ti ìyá kan ló ta gbogbo ẹni. ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ ọ̀wà tó lè fi. ẹ̀lọ́ abdulhahan ìbéèrè ní alẹ́ ìkẹjọba àtún solution jẹ́. àwọn ọmọ ìfẹ́ káwọn ṣiṣẹ́ dára ṣe ìfẹ́ káwọn ìfẹ́ ìlú ìfẹ́ káwọn ọmọ islam ìwé ẹgbẹ́ bí christian ṣe láwọn tó máa ṣe ń bá àti àwọn òbí tí ń tẹ̀sí ní tíráàpù ìjẹ́ káwọn ọmọ islam tó ń bá ẹ̀sìn ní ìtìpapọ̀. Wọ́n ti yé màá ń ṣe. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ọ̀rà ẹjá mú ìbéèrè wọn lẹ́ẹ̀kejì yá padà rántí. Ìbéèrè wọn lẹ́ẹ̀kejì wọ́n ní àwọn obìnrin Mùsùlùmí àwọn fẹ́ gbọ́dọ̀ àwọn ọ̀gbọ̀n nínú ìjú torí pé níṣe ni wọ́n ń rọ́ papọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe ọdún tí wọ́n míì tó ṣe pé níṣe ni wọn ò ti ẹ̀ka kún gẹ́gẹ́ bí bóyá wọn ò bìkítà láti ìbò bóyá ìsìláàmù ó káyàn lọ́wọ́ rẹ̀ àbí ó tì yàn lẹ̀. àkọ́kọ́ ní pápá ń ṣe nàṣẹ́hà fáwọn obìnrin tó wà ń Ghana a sì mọ̀ pé àwọn obìnrin tó wà ń Ghana ó lè jẹ́ pé àwọn tá à ń sọ yorùbá wà nù wọn hmm. so ṣùgbọ́n àwọn obìnrin tó pọ̀ jù ní àwọn obìnrin tó wà ní Ghana hmm. so àwọn ọmọ sọ yorùbá yìí báyìí hmm. wọ́n yé dé àṣàǹtẹ lákòtòkòlì yàrá haúsá lédè táwọn sọ sọyìn náà lẹ́ẹ̀mọ́ bá wa jíṣẹ́ fún wọn <laughs> so àkọ́kọ́ ẹ̀sìn Islam ó ń bùkátà pé gbogbo àwùjọ tá a bá wà ká láwọn olùmọ̀ àwọn tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣe ìsítí fún wa tí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ẹ̀sìn Islam nítorí pé ìjàmbá tó ṣe àwọn mùsùlùmí jù òun náà ni pé wọn ò ní àgbọ́yé nípa ìsìn wọn hmm. ó mú kọjá pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìsìláàmù lásà ní tí ń ṣe nínú àṣà rẹ̀ lọ́kàkún ìsìláàmù hmm. so eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé wọn à máa ń tí wọ́n ń pè ní ìsìláàmù níjọ́ tí ẹnìkan bá wá dé sí àárín wọn tí bá ń ṣàlàyé pàápàá ìsìláàmù yẹn fún wọn kí wọ́n wá bá kálukú lábo yọ wọn lójijì wọ́n mọ̀ wá fẹ́ ṣe àtakò fún pé áá èwo tún ló léyìí àwọn ọ̀gbọ́rú eléyìí rí lọ́dọ̀ àwọn bàbá wọn ṣòwúngbà tó sì jẹ́ fáwọn bàbá wa táwọn ti kọ́kọ́ gba Islam àwọn gbìyànjú nítorí pé wọ́n wọn bá tí wọ́n lè mọ̀ nígbà yẹn ni wọ́n mà torí pé ẹni tó gbé ẹ̀sìn wá fún wọn ní tó ṣe lálàyé fún wọn náà ni wọ́n gbọ́ a sì mọ̀ pé ojoojúmọ́ iná ni àwọn èèyàn ń dàgbà sókè sí nípa pé wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam Islam tiwa ó dájú gédégbé kò síbẹ̀ tí ṣe máa lè máa da lórí papọ̀ mọ́ sápà tí wàá jà sí pé islam náà lẹ́ ń ṣe ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí ọdún táwọn mùsùlùmí olóyè ni ọmọ bá wọn ṣe hmm. ọdún ìtúnu Ramadan àtọdún ti léyà máa wáyé ní gbogbo ọ̀sẹ̀ hmm. júmọ̀ àtàwà nínú rẹ̀ lónìí ọjọ́ ọdún wa ní ọjọ́ tí ọjọ́ jùmọ̀ tó já sí ọjọ́ ọdún hmm. ànábì sallallahu alaihi wasallam ọdún méjì ti pàdé pọ̀ fún ẹ̀yin mùsùlùmí lónìí ọdún méjì ti pàdé pọ̀ fún ẹ̀yin mùsùlùmí lónìí sọgbẹ́ ní ọgbẹ́nu àwọn àdéhìí tó tọ́ka sí pé ọjọ́ jùmọ̀ ọjọ́ ọdún ni hmm. torí ẹ̀ àwọn ọdún tí wá ni nítorí ẹlẹ́dàá bá sì wá pè ní ọdún wa ara ẹ̀sìn wa ni sọ ẹni tí ò bá ti wá jẹ́ pé ìwọ̀n bẹ́ẹ̀ tí wọ́n ṣe fún wa lọ́dún kò bá ti tọ̀ lọ́rùn ó tún ṣe tàwọn ẹlòmíì má tiẹ̀ òun lẹni tí ọ wà nípò pé ká bi léèrè gbogbo lẹ́tún ti rí eléyìí hmm. so ṣùgbọ́n sì àdáwò wà ń bẹ̀ gan hmm. nínú àdáwò tó wà ní ẹ̀sìn ni pé ǹjẹ́ òsè náà ṣe ni kò ṣe hmm. ǹjẹ́ òdìẹ níbi tí wọ́n ní kò dúró àbọ̀ tayọ̀ bẹ̀ so ibi tí àwọn èèyàn ti tàkà kún sẹ́yìn ẹni tó bá dúró níbi tí wọ́n ní ó dúró tó ṣe pé kò tayọ bí tí wọ́n ní kó gbé eléyìí wọ́n pè ń fẹ̀sìn ẹni tí bá ti ń tayọ rẹ̀ tí òjò ń bí tí wọ́n ní kó tó eléyìí wọ́n pè ń takò ẹ̀sìn abẹ́ ọ̀wọ́ kọ́mọ̀sí wa lọ́kàn nínú àwọn tí wọ́n máa takò ẹ̀sìn. ìfẹ́kùnlọ ọ̀hún ṣọ́ọ̀kì zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjáde náà ẹ jẹ́ kí a tún mọ ìbéèrè ilé náà wá padà ètò míì tí tó ń wọlé ẹlórúkọ ní ọ ẹlọ́run àwọn àrékù àrékù sọ́láwọ̀ rọ́ṣùn tí lọ́gbọ́n jẹ́ jíjẹ́ àgbègbè àmìlẹ̀ yìí abẹ̀rọ ìbéèrè yìí ìbéèrè ni pé tí èèyàn bá gbà nígbà nígbà orí ẹ̀wọ̀n áfì tí èèyàn máa ń kíjà máa lọ tí mhm. lẹ́yìn náà ti ẹ̀sìn ìrìn ẹ̀yẹ lábí aráka mẹ́rin táwọn náà ṣáájú rẹ̀ àbí ìrìn ìyẹn الحمد لله eh, raka mẹ́rin من asr ara ntana ti sallallahu alayhi wa sallam tó ṣe wá lójú kòkòrò ká máa ṣe ni hmm. ṣùgbọ́n ṣíṣe rẹ̀ kò lágbára bí èyí tá a máa ń ṣe ṣáájú sọ̀látò bọ́hùr àti tá a máa ń ṣe lẹ́yìn sọ̀látò bọ́hùr. Hmm. so èèyàn ò ti wá rí nafila raka mẹ́rin yẹn ṣe ṣáájú sọ̀látò lọ́sùn ó ti wá ṣe sọ̀látò lọ́sùn só lè san rákà mẹ́rin ti wájú àọ́sìrì yẹn kó san padà lẹ́yìn àọ́sìrì ààyè ò sí fún wa láti ṣerú ẹ̀ hmm. tó bá ti bọ́ bọ́gbé ni. Hmm. ẹ lọ́wọ́ pẹ̀lú o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. kọ́ńtì ló sọ láti us. láti us ìbéèrè mi. ẹ̀jọ̀ ẹ̀jọ̀ mo ní ìbéèrè méjì ni. ìyàwó tí wọ́n fẹ́. Hmm tí èèyàn wá ń bá sọ̀rọ̀ ọlọ́run nípa ìṣesí àti àti wọ aṣọ sí. Mm-hmm. bẹ́ẹ̀ pé most of the time ó máa ń gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ family tiẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n máa ń tako ìlànà tí ọkọ tọ. Mm-hmm. so ibi tí àwọn family tiẹ̀ tó kọjá ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló máa wá máa mú ló máa wá ń dá wa láàyè. Mm. ó fi dín pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló máa wá ń tako ó máa wá ń bú ọkọ ìní ìwé pé èmi èmi tó yé mi bí ẹni tí ó kàwé bí àwọn bàbá arúgbó so èmi wá ń try láti tó ilé tí ọlọ́run ṣe sọ but àwọn ìgbọ́n ẹ̀ tó wá di situation pé mo wá mo wá bá àwọn family tiẹ̀ sọ̀rọ̀ tó bí àwọn ìgbọ́n tó ń tó ń ba tó ń ba bí ọ̀gá tí ìkan tó lọ́wọ́ sọ sọ ìgbẹ́gbẹ́ lẹ́kẹ̀dẹ̀ ni pé mo wá mo wá tó sọ fún for example mo ní kókó ìwọ ìjà mm-hmm. ó fi dé rí pé lẹ́yìn ẹ̀ wọ́n sọ pé ṣé èmi fẹ́ ní ìjáàbò ó lẹ́yìn kí ọ̀rẹ́ ń gbà rẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹgbẹ́ náà fẹ́ bọ́ àwọn ìṣesí tó jẹ́ pé ó kú káàtó tí wọ́n ń gbìyànjú bọ̀ àwọn fámìlì wa jẹ́ bí ẹni tí wọ́n ń dé mi lọ́wọ́ nígbà tí mo lè wá ní àbámu ẹgbẹ́ ṣe láàrin ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni sà kọ́ bá ṣàlàyé ọ̀rẹ́ ẹ̀ ṣe wà báyìí. Ọgbọ́n ni pé láti ṣàlẹ̀ ọ̀rọ̀ ni ti wọ́. Ẹ ṣàkíyèsí ibi tẹ́ ti fẹ́ fẹ́ yà o. Mm wọn pé ìyàwó ìyówó yìí àṣìfẹ́fẹ́ kọjá ìyàwó fún yín náà lẹ́wọ̀ tẹ́ fi fẹ́. Hmm. ó ń gba alára kò dájú pé ìfàkíyèsí pé sọ́lẹ́sìn àbí òlẹ́sìn kò tó di pẹ́ hmm. ó ti wá di tẹ̀yìn nìkan ìgbà náà lẹ́wọ̀ ń wá ọ̀nà àbáyọ. Hmm. kò sí tàbí ṣùgbọ́n wípé anábì sallallahu alaihi wasallam wọ́n ti wá lójú kòkòrò wípé ńgbà tá a bá fẹ́ yàwó ẹ̀sìn ni ká wò ká má wo nǹkan míì. gbogbo ẹni tó bá yẹ pé ẹ̀sìn ló wò tó fi fẹ́ ìyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣòro eléyìí tí máa ṣúyọ lẹ́yìn ìgbà tí ìyàwó bá kó wálé ọkọ èyí tí ẹ ṣàpèjúwe díẹ̀ nínú rẹ̀ yìí kò ní wáyé hmm. tó bá jẹ́ pé ẹ̀sìn lẹ́yìn náà bá wò láti pilẹ̀ hmm. ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ẹ ṣàkíyèsí ẹ̀sìn láti pilẹ̀ á sọ pé bá ní kò bàjẹ́ ẹ gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin pẹ̀lú ìyàwó yẹn gbọ́ra yín yé dáadáa torí pé nínú ọ̀rọ̀ yín ó tún hàn wípé àgbọ́yé tó péye kò sí láàrin yín àtìyàwó yín tó hmm. ògiri ti lanu aláǹgbá ti wọ̀ rẹ̀ hmm. nítorí pé èyí pẹ̀lú ìyàwó yín lẹ́jọ́ ń nájà hmm. gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ṣe kò lè dá nǹkan kan kò ní tẹ̀ láṣẹ yín ṣáájú kó tó nítorí ẹ kí obìnrin yẹn lọ mọ̀ ní pé ariwo ọjà ni wọ́n hmm. lópin ìgbà tó bá fẹ́ délé ọkọ tó fẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ hmm. kò gbọdọ̀ jẹ́ pé gbogbo nǹkan tí bá ti ń lọ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ náà ni wọ́n máa bun àwọn òbí tiẹ̀ gbọ́ hmm. nítorí pé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lè lẹ́yìn nítorí dájú òun náà ni pé màmá tiẹ̀ tó bá ṣàkíyèsí ìgbésí ayé màmá tiẹ̀ lọ́dọ̀ bàbá tiẹ̀ kì í ṣe gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ láàrin bàbá rẹ̀ àti màmá rẹ̀ ni màmá tiẹ̀ náà máa bu fámìlì tiẹ̀ gbọ́ hmm. irú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ló máa gbé wọlé ọkọ. Hmm. lẹ́yìn wá náà à ń pe àkíyèsí ìyàwó lọ sí ti kó wá ṣe ti Allah hmm. kó sì ń kẹtẹ́ sí Islam tó fi pa wá láṣẹ tí ìlú wa ń bùkátà kò ṣe lọ gbà màrán lọ́tọ̀ bàbá àbíyá rẹ̀ àbí kò ṣe lọ gbà màrán lọ́dọ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ wọ́n ń pe ọ lọ síbi tó ti sóríire ọ̀wá ń kó tí bàbá mi ọ̀bá ti bá ń fọwọ́ sí i tí àmì ọba ti bá ń bá wọlé ìní nǹkan tó ń bá mi sọ ń fi ṣe nǹkan kan hmm. àmì pé ìyẹn jẹ́ ni tó ṣe rí pé kò ronú ara rẹ̀ dáadáa ni hmm. tó bá pé bá ronú ara rẹ̀ dáadáa ọmọ tí nǹkan tí ọkọ ń pè ọ lọ síbi rẹ̀ rẹ́rẹ́ nì hmm. ọmọ tí mo kọ ni ọkọ lẹni tó ṣe pé yóò máa bẹ pẹ̀lú èèyàn kíyàn sí nílò gbojoojúmọ́ ayé. so nínú pé ń bẹ pẹ̀lú rẹ̀ ń tún ṣe náà ní pẹ́ ọ síbi dáadáa yẹn. Hmm. tí o bá kàn fura sí ọ̀kan nínú nǹkan tọkọ rẹ̀ ń pẹ́ ọ síbi pé kọ́ máa ṣe wípé àṣejù ti fẹ́ wọ ọbẹ̀ òun náà lọ́wọ́ wa wọn tó bá lágbòye nínú ẹ̀sìn lọ́wọ́ àbí wọn lóore wípé nǹkan báyìí báyìí báyìí tí ọkọ bá ní kéèyàn ṣe sọjọ ìbámu pẹ̀lú òfin Allah hmm. àti sunnah nabi sallallahu alaihi wa sallam àbí àṣejù ti wọ ọbẹ̀ hmm. káwọn olùmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa sọ́nà hmm. táwọn bá wá sọ fún pàṣẹ ju gbẹ̀ngbẹ̀n ìgbà náà ló dúró hmm. ó sì máa fi lé ọkọ rẹ pété ọ̀hún tó ní kí n ṣe o àwọn olùmọ̀ nípa ẹ̀sìn sọ pàṣẹ ju gbẹ̀ngbẹ̀n ìwà àti ọkọ rẹ sì lè jọ gbéra lọ sọ́dọ̀ olùmọ̀ yẹn lọ́nà hmm. nàná rẹ fún mẹ́sàgì ti ṣe wà ń bẹ́ àbí ò ti ṣe sàṣèjì ń bẹ́ hmm. torí bẹ́lẹ̀ yìí irú ẹ̀ náà ni ti hijab tí wọ́n sàn hmm. ìwọ wọlé ọkọ láì lo hijab hmm. sọ wá sọ dé ìwọ̀ fún ọ pé lẹ́yìn tó wọlé ọkọ kó lo hijab torí pé ibi táwọn òbí tiẹ̀ tí wọ́n wù ọ́ dé ibi tí wọ́n tọ́jú rẹ dé hmm. iná ẹ̀mí ọkọ rẹ ti bọ́ tó ti fẹ́ ọ hmm. ṣé kó fi ọlẹ̀ lójú kan náà ni hmm. wọ́n máa tàn ṣe kọ́ ọ má jẹ́ ajígbà àtúnṣe lójoojúmọ́ ẹni tó bá jẹ́ ajígbà àtúnṣe lójoojúmọ́ onílẹ̀ máa ń da tọ́lọ̀ rẹ máa ń da títí láéláé torí ìdẹ́lẹ̀ hijab àṣẹ ọlọ́hùn ní kì í ṣàṣẹ ọkọ rẹ àṣẹ yẹn ju agbára ọkọ lọ àtọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá ló ti wá tẹ́wọ́ gbà tí tẹ́wọ́ gbà anábì sallallahu alaihi wasallam kí ìwà àtọkọ rẹ ó lè bá àjọ jẹ olóríire hmm. abẹ Allah kó so gbogbo wa lólóríire. àmín jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí á mú ìbéèrè ní ìwé ah, ṣáájú kí wọ́n tó yọjú pé cashless policy yóò máa wáyé àti ní àsìkò tí wọ́n tó yọjú ẹ̀ yìí àti lẹ́yìn tó bá tó gbilẹ̀ tán ah, ǹjẹ́ ó bá òfin ṣẹ̀ríà Islam mọ́ àbí ṣé àti ẹ̀mí sọ pé kí ni àgbà wọlé ọ̀dà ẹ̀jẹ̀ ká mú ìpínlẹ̀ yìí ẹni orúkọ ẹni rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ wà lójú àti láàlọ́jọ́ láti rí ìbéèrè yìí kọ́lájá ara wọn ṣe wà pẹ́. ẹ̀jẹ̀ mo fẹ́ kí sórí bá wa ṣe àlàyé bá ṣe lè fi ọmọ ọ̀ká bá ṣe lè fi máa ṣe àtìkáà lẹ́yìn ìrún lórí wọ́n ṣàlàyé lórí àwọn lẹ́kṣọ̀ wọn kan bọ̀t onígbà yìí wọn sábà kó bàdà kan tuntun nàìjíríà mi sábà nígbà tí mi sábà ti bí mi. wọn sábà kó bàdà kan ti fún nàìjíríà bàdà kan ọjọ́ ìyá ni UAE. so dábà wá lọ fáwọn ọ̀sán kìíní wọn á gbé ní kọ́ndíṣọ̀n. wọn á gbé mi ní kọ́ndíṣọ̀n pé àwọn open credit card fún mi bọ̀ credit card yẹn wọ́n ní kí n sọ twelve thousand dirham. Mhm. mo fọ́ twelve thousand dirham yẹn ọ wá fún mi ní credit facility with nine thousand six hundred nínú twelve thousand grand pay me fún wọn. so ọ wá ní bàbá ra epo pẹ̀lú káàdì yẹn ó ti ní àwọn owó kan tó máa dá padà fún wa ní ìparí oṣù. ṣé owó owó bẹ̀ ṣé kò ti bọ́ sí abẹ́ pé yàn ń jẹ rìbá. alhamdulilayi. اذكار وأن حديث لك أبو داود تعمل من بجاده anabi sallallahu alayhi wa sallam wọn ní tàbá fẹ́ ka òǹkà àwọn gbólóhùn àfọ̀mọ́ tá à ń ṣe fún Allah hmm. àwọn ọmọ ká wa ní ká máa lò àwọn sọ̀hábà sì sọ pé àwọn ọmọ ká ọwọ́ ọ̀tún ní anabi sallallahu alayhi wa sallam ní máa ń lò báwo láti ṣe wá máa ka àwọn ọmọ ká yẹn wọn náà ní pé kì í ṣe àwọn kókó ọmọ ká kọ̀ọ̀kan láàmọ̀ ká sára níṣẹ́ ni àwọn ọmọ ká náà láàmọ̀ ká fúnra wọn pé subhanallah walhamdulillah allahu akbar. Hmm. ọmọ kan nígbà tó wà ń nàró àádójú rẹ̀ kọ àárín àtẹ́lẹwọ́ wa àjẹpá kọ̀kọ́ nù hmm. subhanallah walhamdulillahi wallahu akbar hmm. subhanallah walhamdulillahi wallahu akbar hmm. subhanallah walhamdulillahi wallahu akbar subhanallah walhamdulillahi wallahu akbar sáwọn kẹ́mẹ́ta mẹ́ta lọ́nà márùn-ún ojú mẹ́ẹ̀ẹ́dógún sọdọ́ alágbègbè kọ́ntínú subhanallah walhamdulillahi wallahu akbar ìfipá a máa sí àwọn ọmọ kan síta nígbà tó fi ń kà gbogbo kíkà tá a máa kà náà á máa jẹ́ kí àwọn ọmọ kan ọmọ ṣubú sí àyà àtẹ́lẹwọ́ wa ni hmm. ìṣẹ̀lẹ̀ ìjọba ti ṣe jẹ tí hmm. ní òye gbà láti ṣí account fáwọn ọmọ nàìjíríà ní United Arab Emirates so wọn àṣàdédémọ wọn àṣàdédémọ gbà lọ́dọ̀ bí nǹkan tẹ́yìn náà mọ̀ hmm. so àwọn ìṣẹ̀lẹ̀ ló fà á nítorí pé ọmọ nàìjíríà àpèjúwe rẹ̀ bí ọmọ orílẹ̀-èdè bòmí náà ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbà fọ́mọ orílẹ̀-èdè ibòmíì kó lè sí àkáǹtì bẹ́ẹ̀ hmm. ni wọ́n ń gbà fáwọn ọmọ nàìjíríà hmm. sọ mẹ́nu pé ìṣẹ̀lẹ̀ náà ní bí oníkálukú dóko hmm. sọ àwọn ọ̀wà burúkú tí àwọn èèyàn ń hò nílé tó jẹ́ pé ó ti di nǹkan tó yẹ kó sú gbogbo wa náà bí káwọn èèyàn wọ́n bá máa ṣe àmúlùmálà eh, eh, yahoo yahoo mọ̀nyá eh, ká máa fẹ́ ṣe money laundry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ọmọ nàìjíríà kó dórí léde yẹn lọ sọ wá lórúkọ tí èsì ti wá hmm. ẹ sì máa wò ó ẹ̀rí pé nígbà tí aburú tí ọba ṣẹlẹ̀ kì í dá mú ẹni tó ṣe ṣòro hmm. kó bẹ́ni tí ọ̀mọ̀ nípa rẹ̀ gan lára hmm. rẹ̀ abẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa ẹni tó wà nulẹ̀ àti ẹni tó wà ń ká jẹ́ good ambassador so tí èèyàn bá jẹ́ good ambassador fún orílẹ̀-èdè rẹ̀ wàlá yóò kó bá gbogbo yẹn yóò kó bá gbogbo yẹn yóò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yẹn nù àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé tẹ́ bá ra kírẹ́dìtì kan ní hmm. twelve thousand dirham hmm. wọ́n á fi fún ní nine thousand six hundred dirham hmm. ẹ máa ti wọ́n ra epo wọ́n máa fi fún yín ní nǹkan kan àti nǹkan kan gbogbo bẹ́ẹ̀ ti ṣàlàyé yẹn kò yé mi rárá ìṣòro <laughs> ẹ pè padà ẹ pè padà ṣòro ìṣàlá ọ̀tàdùn abayé ní ànànà ń tẹ̀ sọ báwo ló ti ṣe rí ga. ọ̀dà ìbéèrè tí à ń lọ lẹ́ẹ̀kan náà wọ́n ti wá dé pé wọ́n ń béèrè pé tí a bá fẹ́ ra ọjà bóyá èèyàn ní owó lápò ṣùgbọ́n ó lówó lákàǹtì ọwọ́ fẹ́ san owó fẹ́ni tó ra ọjà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ló transfer sí ni ẹni tó wá fẹ́ transfer sí òun á sọ wípé ṣe nǹkan wọ́n jáwó tí owó bá ti balẹ̀ sínú àkáǹtì mi. ẹlẹ́ ọmọ. <laughs> owó tí wọ́n já yẹn ẹ san owó tí wọ́n já yẹn náà máa ìjọ tó kírúfẹ́ ni tí wọ́n ta ọjà bẹ́ẹ̀ kó béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣàṣìṣe lópin ìgbà tó bá mọ iye pàtó báńkì hmm. ọjà nínú hmm. àkáǹtì rẹ̀ hmm. fún owó tó wọnú àkáǹtì rẹ̀ iye pàtó ìwọ lọ lẹ́tọ̀ọ́ láti san. Ah, nítorí pé òun ó lọ ń ní fifteen thousand tí wọ́n bá ní láti san fifteen thousand sínú àkáǹtì tiẹ̀ tó bá débi tí ti gbà fourteen thousand eight hundred láti ojú rẹ̀ ẹni báńkì ó fún. sọ ẹ̀tọ́ wo wa ni wọ́n fi já two hundred nínú owó tiẹ̀. wọ́n ló fi fẹ́ rajà àjẹpọ̀jà iye tó rà ní fifteen thousand two hundred naira. ẹ ló kọ́ ẹ ó kọ́ yín. èrè kò ń sọ ìwà ìbéèrè yín. ẹ̀rọ ìgbéra wọn kọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ìtara sí ẹ̀yìn tó ṣe ní àríkàtà àti ẹ̀yìn ló fẹ́ ń bẹ̀. ọ̀dà ẹ̀kejì. ẹlẹ́gbẹ̀rún ẹlẹ́yìn tó ń sìn ń lo láṣojú lọ́dọ̀tì báwo ni a ti pẹ̀lú àmọ́ àwọn ìfẹ́ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ń tó ṣe ẹ̀rọ. ẹni ìmáàmù tó ń ṣe sọ́lá wá débi sùjúdù tó gbẹ̀yìn. láti ìdìbò bọ́sẹ̀ wá dòkó àyàwó àwọn ọjà báwo pẹ̀lú àbúrò àlọ́mọ ọ̀yọ́ tó tẹ̀síwájú. ìbéèrè ọmọ aláwọ̀ kan ní pé wítìrì tí a máa ń ṣe lẹ́yìn àìṣá wípé ṣé àmà ké sókè ní àbí àmà ké jẹ́jẹ́. àwọn owó sọ láti tẹ́bá ti fẹ́ ṣe tẹ́bá ti jẹ́ náfìlà tẹ́bá ti jẹ́ pé alẹ́ ni máa wá òru ni máa wá hmm. so ẹ lè ká ké sókè mẹ́ tẹ́bá kà jẹ́jẹ́ kọ̀ bàjẹ́. Hmm tẹ́bá ka kí ó jẹ́jẹ́ ń bẹ̀ kó pé fún pé kẹ́ ẹ ṣe sùjúdù sáhù. Hmm. sọ àmọ́ kẹ́ ka kí ó sókè nínú náfìlà tẹ́ ń ṣe lóru òun hmm. náà nìpìlẹ̀. àmọ́ a sọ pé tó o bá rí i pé kíkà sókè kò ní bí kárí mímọ́ lọ́wọ́ hmm. kò sì ní jẹ́ pé ó fẹ́ fi yọ ẹni tó wà lójú oorun ó lè fi yọ lẹ́nu. sọ wọ́n wá sọ pé tí àlùwàlá ìmáàmù bá já. sọ ó sì ti dé rákà ti parí. ẹ lórúkọ ní ọ̀rẹ́. Pàdé ní Sọlá Washington, ọgbọ̀n jẹ́ ní bẹ̀rẹ̀. Àwọn tí ó bá láti Germany. Láti Germany. Láti Germany, afẹ́ ìbéèrè méjì. Alákọ̀ọ́kọ́ ni pé nípa àwọn gbogbo ọ̀gbọ́n kan ti ó dáwọ́ ẹ̀ kan nígbà yòókù tó ṣàìsí ló fún ní mú ẹ̀rọ fún gbogbo àwọn ọmọ yòókù. lọ́sí yàrá ṣàìsí tó wá ní bàbá rẹ̀ fi bàbá ṣàìsí òkú tó dá owó ìyẹn padà kò dá owó ìyẹn padà ìgbà tí bàbá ṣàìsí tó wọ́n wá pé ní àwọn ọmọ yòókù máa ń pè nǹkan kòkó wọ́n wá ní ẹ̀gbọ́n àwọn tí ò ṣé kìí ṣe bá wa ṣàlàyé àpẹẹrẹ ṣe àkọ́kọ́ ìbílẹ̀ ìpèjì náà ṣe àdúrà ó wá fi iṣẹ́ àlá parí ẹ̀ olùkànnì lè tọ́ ní pé ká má ṣe bẹ́ẹ̀ ìgbọ̀kan bá wa ọlọ́run sí. Ọ̀dà. Àlejò sẹ́lẹ̀ rahmatullahi wa barakatuh. Mo gbẹ́rẹ̀ ni Ẹni ọ̀kan máa ma wọn tí ó jẹ́ pé bí ẹ̀gbọ́n lọ́jà àbí bí àkọ́bí nígbà tó bá yí apé máa fi ṣòwò ọwọ́ àtọ̀ láti fi kalẹ̀. Wọ́n aláwọ̀ ní pé dúkìá yòókù. Ní ọ̀gbẹ́ ti dúkìá yòókù, wọ́n á ṣírò owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n á ṣírò rẹ̀ mọ́ owó tí bàbá fi sílẹ̀ sáyé gbogbo ẹni wọ́n wá pín àwọn awòye tó yẹ kó wọ́n gbà mm-hmm. nínú owó tí bàbá fi sílẹ̀ sáyé àdàpọ̀ mọ́wó tí bàbá ti yà. Mm. so tó bá jẹ́ pé owó tó yẹ kó bàbá ṣe déédéé tí bàbá ti síwájú yá tẹ́lẹ̀ àjẹkù ti gbogbo rẹ̀ mm-hmm bá wá jẹ́ pé owó tó yẹ kó gbà ọ̀pọ̀ hmm. ju owó tí bàbá ti kó fún tẹ́lẹ̀ lọ àjẹ́ hmm. pé á fún báláǹsì rẹ̀ hmm. tó bá wá jẹ́ pé ó ti gbà ju tó yẹ kó gbà lọ yóò san èlé orí rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí yòókù so bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe so a máa gbọ́dọ̀ rí dájú pé bàbá sọ pé àwọn ya ni kìí ṣe pé bàbá sọ pé àwọn bùn nítorí pé tí bàbá bá dá ọmọ rẹ̀ kan bùn lẹ́bùn tí ó bọ àwọn yòókù nínú ẹ̀bùn yẹn ẹ̀bùn tó dùn wọn ó ti bọ́ sí i ṣùgbọ́n nílànà apálábòsí bàbá. Mm-hmm. sọ tí òkú bá ti wá síwájú ṣàbòsí sápá kan nínú àwọn ẹni tí ó jogún rẹ̀ mm. nítorí àti lè bá àfi ṣàǹfààní fápá kan mm. kò sí fáwọn apẹ́ká látúnṣe lẹ́yìn ikú rẹ̀. Mm. sọ náà lọ jẹ́jọ́ eléyìí lọ́kè àná. sọ ṣùgbọ́n tó bá gbé kí bàbá sọ pé àwọn ìyá ni mm-hmm. sọ ń lọ̀rọ̀ tá à ń sọ yìí mọ́ mm-hmm. ẹ̀yìn sọ pé ẹ̀mí pin lógún ẹ̀ wo kí ni pin tiẹ̀ ṣé ní tí bàbá ti yá tẹ́lẹ̀ ọ̀pọ̀ jùlọ ni àbó ṣe déédéé rẹ̀ àbó kéré hmm. sí tó lẹ́yìn lọ́sẹ̀ ṣiṣẹ́. ẹlẹ́kejì ẹni ẹgbọ́ pé wọ́n ní ànáwó sọ pé tí a bá ṣàdúrà tá a bá parí rẹ̀ pẹ̀lú inṣàlá hmm. wájú àyàn máa gbà àmàdí hmm. sì tọ́ sọ́ba. Islam tó fi kọ́ wa òun náà ni pé tó bá ń ṣàdúrà àmín ni wọ́n máa ń ṣe. torí ẹ̀ ni ó ṣe wá nínú ṣẹ̀ríà yípa tẹni tí ń ṣàdúrà tẹni tí ń sàmì èkíní hmm. kejì wọn ló ń ṣàdúrà. nítorí pé ńgbà tánà bí Musa alayhi salam tó ń ṣàdúrà ẹ̀gbọ́n rẹ̀ hmm. Nabi Harun alayhi salam àwọn ń sàmì. Hmm. ìgbà tó lu ẹlẹ́dàá wa tí ó wọn lóhùn ó ní wọn Musa a ti dáhùn àdúrà yín méjèèjì. ẹnìkan ló sì ń ṣàdúrà hmm. ẹnìkan ló ń ṣàmì hmm. ètò túmọ̀ sí kẹ́ni tí ń ṣàmì náà ń ṣàdúrà. táyọ̀mí hmm. tẹ́rí yẹn èdè lárúbáwá ni kìí ṣèdè mi. so nínú èdè lárúbáwá wọ́n pè ní ismol fẹ́ẹ̀l. ismol fẹ́ẹ̀l ó máa ń ṣiṣẹ́ iṣẹ́ àmọ́ kì í gbà ní iṣẹ́ torí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní allahumma stajib allahumma stajib ìwọ hmm. allah gbọ́ àdúrà wa kó dáhùn rẹ̀ ìwọ allah gbọ́ àdúrà wa kó dáhùn rẹ̀ sọ̀rọ̀ kò sílédè mi gbogbo àwọn tí wọ́n yà lò wọ́n yà lò ní hmm. ẹ̀rí káwọn kan mọ̀ sọ amínà hmm. àwọn kan sọ amen so gbogbo èdè Lárúbáwá ní ìpìlẹ̀ rẹ̀ àmín ismul fa'il ìtumọ̀ rẹ̀ ní allahumma stajib ìwọ allah gbọ́ àdúrà wa kó gbà ẹlọ́pàá ẹni rẹ̀. Àbá Abdullahi náà ni. Ẹ̀yin náà fún mi. Ṣé kìí sọ pé kí bẹ́ẹ̀ ni? Nǹkan tí mo ń ṣàlàyé fún ọ ni pé wọ́n sọ pé máa kó twelve thousand lẹ́yìn. Uh, uh, uh, torí àsìkò ẹ tún pè padà bóyá lẹ́yìn ètò kẹ́ẹ̀pù wọn dandan kí wọ́n lè rí yànnà náà fún lẹ́kùnrẹ́rẹ́ torí àǹfààní àwọn ẹlòmíì náà ẹlẹ́kọ̀ọ́ yìí o. ọkọ̀ ìṣẹ̀lẹ̀ àbáyé ìṣẹ̀lẹ̀ láti àbúrò àlọ́dún. ìbéèrè yìí ìbéèrè láti pé ẹ lọ bá ìrìn láti àdúgbò tó gbẹ̀rún tó gbẹ̀yìn ọ̀rọ̀ ìṣáà yìí. báwo ló ṣe fẹ́ rákà méjì yòókù rẹ ọ̀dọ́ àwọn ọmọ ọkọ̀ àtàlà wọn náà jẹ́ ká lọ ọ̀fẹ́. Ada ẹnìjọba méjì nígbẹ̀yìn kọ́gbà ìpọ́n ti ṣe rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì tòun èyí ó dìde tí ó pè ẹ̀yìn gbà tí ìmáàmù bá sálámà ọ̀nà ní kẹta àtẹlẹ́kẹrin tiẹ̀ eléyìí lọ dọ́gba nínú six nine nine eight four five nine plus two three four eight zero eight two three eight.

ìbéèrè yìí ṣèjì ọtí tán wọ́n ní nà. ìtẹ́sẹ̀sọ náà ni kò fẹ́ yà o <laughs> torí wọ́n ní kílẹ̀ ti sọ nípa pé tí ẹ̀bá fẹ́ fẹ́ àwọn àti ìbádìí ìbéèrè yẹn já ẹ̀sìn sọ pé kò fẹ́ yà o ẹ̀sìn ọgbà kó sílé ayé rẹ̀ láì fẹ́ yà o hmm. lópin ìgbà tó bá ṣe pé òun fẹ́ obìnrin hmm. ara rẹ̀ ò sì jẹ́ kó ti kú hmm. àmọ́ tí ọba fẹ́yàwó ò ní fèrànù èsì hmm. sọ pé kọ́ fẹ́yàwó péjú kọ́ ọmọ fẹ́ lọ. àmọ́ tó mọ̀ pé òun dáná òun ṣe zina èsì sọ pé ọ̀ràn yẹn ni kọ́ fẹ́yàwó. ẹ̀mọ́ ìgbà ẹ̀mọ́ rẹ̀ ẹ̀lọ́. ìwà mi bẹ́ẹ̀ tí mo bá lọ láti ìjọba bẹ́ẹ̀ fẹ́ ìyàwó. ẹ̀rọ ìgbàlá àti ẹ̀ tẹ́sí àwọn àwọn oníbẹ̀ tẹ́sí láti fi padà sí. kọ́dà bẹ́ẹ̀ ni. tẹ́sí máa gba àwọn oníbẹ̀ nínú ọmọdé bá fẹ́ kọ́ lẹ̀ nínú bàbá tó bá ọdún máa tó àjẹ́ padà pẹ̀lú bíbọ́ nígbà tó máa ń lọ jẹ́ fún owó àjẹ́ máa ń lọ sókè lọ sókè tó bá ìtọ́jú tó ń bẹ̀rẹ̀ ló máa fi tọ́ padà ní wọ́n fi current value. ẹni tó bá fi hajj ṣe sọdáàkì fún ìyàwó rẹ̀ bá abèrè tán fẹ́ béèrè náà tó bá fi hajj ṣe sọdáàkì fún ìyàwó rẹ̀ ṣẹlẹ̀ àgbà wọlé nítorí pé hajj kò ṣe é lọ lófìfo kò ṣe é lọ lọ́fẹ̀ẹ́ so owó náà lèyàn fi lọ àmọ́ tó bá ti jẹ́ pé hajj lẹ́fẹ́ ti ṣe sọ̀dá pé fún ìyàwó yín yóò dá kọjá pò ń lẹ kó lé lọ́wọ́ kọ́ lọ san torí pé lè bá àmọ́ kó lẹ san tó ń fi lọ sí hajj nìṣẹ́ àìgbà mọ̀ tó bá ti lọ́la tóbìnrin bá sọ pé òun fẹ́ bọ yín dànù ọ̀fẹ́ yín má hmm. so tí ẹ sì sọ wípé kọ́ dá fún padà ẹ lè gbájì padà owó hajj yẹn lẹ gbà padà so òun náà lẹ sì kówó fún tọ́lọ san so iye tẹ́ sanjọ́ náà ni padà ọ̀rọ̀ pé ló lọ hajj lónìí kọ́lẹ̀ sọ tó lónìí lọ sí hajj ló mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni pé ó máa ń jáde lọ́wọ́ àwọn ìtàkàrà tó dáa lọ tó dáa. ẹ̀rọ kí ara ń pé wọ́n ní pé sílẹ̀mọ̀ sí àlọ́yà máa ń lẹ̀ tó dáa sálẹ̀ pé. maulid padà àti tí òlà ti sọ padà dálẹ̀ nìyà dálẹ̀ ní tẹ́ ṣe súnà náà. ṣùgbọ́n súnà ìbúrẹ́kùn ẹ̀kọ́ ẹ̀ ń ọjọ́ pàtàkì lọ́wọ́ àlùmọ̀dínà sẹ́ńtà ní ọ agbẹ́bẹ̀ lógúnmọ̀ṣẹ̀ tí wọ́n ṣe agbátẹrù ètò tí aláàkọ́bá ń ṣàlékún agbẹ́gbẹ́dẹ́gbẹ́ àti ìtẹ̀síwájú fún wa ẹgbẹ́gbẹ́ ìfúnmọ́ tó wà létí pé wáàsìtà gbangba tí a mọ̀ sí gúdàmù àbúṣọ wáàsìtà gbangba tí a mọ̀ sí gúdàmù àbúṣọ ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò tún wáyé ní ọ̀tọ́lá sunday inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjọba central mosque nílùú ìbàdàn láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àṣẹ́kù dr shafdin gbadebo ọlọ́jà aláṣà àtúgbà sílẹ̀ ìbùdó mọ́ center nípa padà tó lóògùn ọ̀ṣọ́ ni wọ́n sì máa dá ẹlẹ́kọ̀ọ́ wá sí alágbọ́ kí a sọ fún àwọn tí wọn gbọ́ ọlọ́dún gbogbo lóko ní ọdún ìjọba tó pàdé títí gbà náà mọ̀ ní kí wáyé pé